الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله بديع السماوات بالقول والحول الملك العزيز الوهاب نحمده ونشكره ونثني عليه ولا نكفره سبحانك اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له القائل في محكم تنزيلي اذكروني أذكركم واشكروا لي ولا تكفروا وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أتى بنور حجته ظلمات الجهل والكفران ومدد بجوامي الكلم وطيب الذكر قبل الغافلين صلى الله عليه وعلى آله صلاة وتسليما كثيرا ما تعقب ليل والنهار الله وإذا اضطربت النفس فلم تطمئن وحار القلب ولم يسكن وأرقت العين فسجرت ولم تنم فما عسى المسلم حين ذاك أن يقال فإذا ما اشتدت الكروب وأحطت المصائب والخطوب وتكثرت الهموم والغموم وبأي عمل تقوم لتخشى من سمائنا الغيوم وليرجع إلينا صفاء عيشنا أين الدواء المخلص من عداد هذا الداء داء القلق القلق النفسي والاضطراب إنه يا معشر المؤمنين ذكر الله سبحانه وتعالى ذكر الله الذي يسهو لنا في محكم كتابه حال طائفة من عباده ويقول عز من قائل أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب يكفيك أيها الأخ المسلم في همومك أن تقول ثلاثة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون وأستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفر الله توبوا إليه أتائب من الذنوب كما لا ذنب لا توبوا إلى الله إنه هو التواب الرحيم الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتثاله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وقد فهم الله ọpẹ́fún ọba ẹlẹ́dàá wa alágbára lórí gbogbo nǹkan aláṣẹ gbogbo nǹkan ọba tó ju gbogbo nǹkan lọ. òun náà ni ọba tí ó ní wá ìtìní ni ó sì ní gbogbo ọ̀ràn wa ọba yìí òun lọ́dá gbogbo sánmà àtilẹ̀ ìtawòl alágbára wọ̀lháwòl a lè ṣe agbára kan ò borí agbára ọba yìí náà ni malikul aziz alwahab òun lọ́lọ́lá ti máa dọ́lá lórí ẹrú ẹ̀ bó ṣe wù ú òun lọ́ba ti máa pàṣẹ lórí ẹrú ẹ̀ bó ṣe wù ú olójú àṣẹ ayé lónìí lè pa kódà ètò ìjọba òbí òní sáà ó ti bá wọn kankan lérí àwọn ọba kọ́ rọra máa dùdù kẹrẹ ẹ̀jẹ̀ jẹ́ láàfin ni. àwọn tí wọ́n lè gbé kúrò láàfin bá abẹ́rí ọmọbẹ abẹ́rí ọmọ wáyé ti ṣe àjọsí lọ. ọ̀sẹ̀ ẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ bọ́ba bí ọba wà ní gbogbo nǹkan lọ́ba sì bá lé lásìkò yìí. ẹni ọba lé gbogbo nǹkan ní Allah àdúgbò pọ̀ àwọn ọba tí wọ́n gbọ́ ìyíyé wọ́n gbà pọ̀ ní ọba pọ̀ ní kò sí anáàdínní fẹ́ ń bí àwọn. Bàbá ti gbé kábíyè kábíyèsí ọba tó tóbi tó gbọngbọn wà á tí máa tọrẹ bó ṣe fẹ́ ẹ̀tọ́ bá wù ní fún ọba wù ó lè gbà lọ́wọ́ ẹlòmíì kó wàá dúpẹ́ fún ọ. àwọn àsìkò tá a wà yìí ayé ń gbénú sẹ̀mí àìsálẹ̀ ọkàn ìtìrọ́bù náà. ọkà àwọn ọmọ èèyàn lónìí ọ̀pẹlẹ̀ pàápàá ládùúgbò òbítà wà yìí abẹ́ lè fọ́ kárí ayé kò tí ìfàyàbalẹ̀ tó péye tó wà má láyé. títí wa ló peléke ni orí gbogbo ọ̀nà òní àmúgbà jẹ ìnira àti àmúmúra wa. ẹ̀mí gbogbo èèyàn ló ní hàrọ̀ lẹ́kọ̀lù olóńgbóná sí tuntun ọkàn máa lábí yaskunu lẹ́kọ̀lù ọkọ̀ lónìí arọ ní àrọ́kọ̀tìláyé ojú òòrùn oorun máa ó ṣe yẹ. lóyún bá wà nírú ṣe títí ayé wà yìí. lọ́yẹ̀ kí mùsùlùmí ó ṣe lásìkò tí ìbànújẹ́ ọmọ èèyàn bá lágbára tó lágbára wá hátọ́ tí lè máa sọ yìí tí mo sì bàrọ̀ kiri ká ọ̀rọ̀kùtù àti àwọn ọ̀ràn kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ lápá ọ̀fẹ́ kámá ọ̀kẹ́kẹ́ tí lè hùmù ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ ọkọ̀ láwùjọ wa tá a wà lónìí àlùkòmó a máa bá ti sọ̀rọ̀ kátìrì jìnnà wé ẹbí mi ọ̀tí ẹ̀sìn mi tó ń sọ kò lè sí ń bẹ̀ ọkàn ọbalẹ̀ ọba rí bẹ́ẹ̀ kí fẹ́ ṣe tí ó dá ìsẹ̀mí ayé ìgbádùn ayé àwọn kan ti gbárí tó sóògùn síbà tó jẹ́ ọmọ ènìyàn. Ìṣẹ̀lẹ̀ ọkàn wa, ọmọ ìyá mi Mùsùlùmí, olùdá ti lè rí ju bí ìrántí Ọlọ́run lọ. Ìrántí Ọlọ́run lo oògùn, ìkàlùkù wálé lò, á fi làkó níbi ìdákò, ìbànújẹ́, àìdùnnú, ìrántí Ọlọ́run o. ẹni ọlọ́run bá ní ó lè máa rántí ọlọ́run tí gbàgbọ́ ẹjọ́ jókòó dáa ọlọ́run ti jó yé wa páwọn lọ́kàn wọn máa balẹ̀ àlàbí na àmàn àwọn tí wọ́n gbà wọ ọlọ́run gbọ́ wọ́n tẹ̀sí máa inú kùlùkù ọlọ́run ní fọyàbalẹ̀ ọkàn máa ń bẹ́ fún wa o ògbó bìtìkìrì là bìtìkìrì là látara olùgbàgbọ́ máa pọ̀ nínú ti ọlọ́run.

àwọn mí ọ̀tẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ pín méjì àwọn tí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ àwọn kan tiẹ̀ ti gbàgbé pé ìlànà kan làdábì fi lò sẹ̀mí ayé rẹ̀ àwọn àfẹnú wọn àwọn àtẹjọ́ àwọn tíṣẹ̀yà tí inú wọn yúmùlà àrẹ̀ yìí tí ń àwọn ni wọ́n fi ń sẹ̀sẹ̀ ní ilé ayé wọn. ẹ wá rí fàyàbalẹ̀ kò sí fàyàbalẹ̀. gbogbo tó burú láyé àwọn èèyàn máa ń ṣe àwọn tẹ́ màá bá mẹ́ pọ̀ jù náà làwọn tí wọ́n fi ọ̀nà tọ́lọ́wọ́n àti ìdánábílẹ̀. alẹ́ bá bẹ̀ torí ọ̀nà ìsúnyẹ́ ń gbà ẹsẹ̀ ṣètọ́nù náà ni wọ́n máa ń wá kiri ọlọ́run láwọn tí wọ́n ń gbà wọ ọlọ́run gbọ́ lọ́tọ̀mọ̀ inú kùlùbù hóm ìrìlá látara àrántí ọlọ́run wọn àwọn oṣù máa fún yọ máa látara àrántí mùsùlùmí àmùkiri wọn bá ń wí yìí dáadáa ọlọ́run a máa ṣèfàyàbalẹ̀ fún yàn a máa mú lọ. ọmọ lọ. ọlọ́run fún anábì Yunus ń gbọ́ ọwọ́ anú ẹja a sọ̀rọ̀ rẹ̀ nínú àwẹ̀ ọdún ọba jẹ́ gbólóhùn yìí tọ́lọ́ fún ọlọ́run nínú ọba kú bàbá máa wà ń bẹ̀ sílá ní kíámà olùtọ́lọ́ ń ṣe fún wa nìyẹn olóò ní káwa náà mà ká máa wí tí wọ́n jẹ́ bàtújẹ́ wa á sì yóò fi ọ̀lọ́ tọ́ba nígbàgbọ́ náà ẹni tó gbàgbọ́ la ilaha illa subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ojúgbọ́lọ́ yẹn lọ ó sẹ́kù ó kéré bóòlù bí àtẹ̀yìn báwo la ṣe gbìyànjú káà ní jẹ́ kí gbólóhùn ọkọ̀ ọmọ wa lọ́wọ́ ọmọ fojú yẹpẹrẹ ó lànà bí yóò nù sùsọ. ìkàkà nígbà tí ń bọ̀ ọ lẹ́rù wọ́n tẹ̀mí lọ kò ní tẹ̀mí lọ wọ́n máa ṣe àbíyàlọ́ àmì ìmọ̀lẹ̀wàkì àbíyàlọ́ àmì ìmọ̀lẹ̀wàkì máa wí gbogbo ìgbà ọ̀yá ní ọ̀bẹ̀rù kan lọ wà ó ní ọ̀pá nàbí Ibrahim ńlọ tẹ́ dùn mú ná ìpèrí alágbára ọ̀kápá ọ̀kọ́tánná wọ́n ta ní tó tó odidi ìletò òun náà fi dá iná nàbí Ibrahim sí. agbára tí ní ó yìí Ibrahim kò sí lọ́wọ́ ẹni tí ń pàṣẹ àkàtà náà ojú ojú ọlọ́nu ọlọ́nu àìmọye jò ọlọ́ni ṣùgbọ́n ọlọ́wọ̀n ọ̀jẹ́ kí ní ó jó Ibrahim rìn kiri inú ẹni nínú náà ti pọ̀ ojúṣe iná ayé tí máa jóyàn ti ojú jóyàn o ọmọ ojú àmà ló burú jù wọ́n ara wọn sí ọ láti wá lọ́mọ aná ọmọ wípé ló wà sí ọlọ́ ní ìmàlẹ̀wàkì ọlọ́ni àjọ pọ̀ nínú ọ̀rọ̀ wa nínú ṣe wa. ọlọ́mọsálá yìí fi ayé ẹnìkọ̀ọ̀kan wá ọlọ́mọsálá yìí fi balẹ̀ ọlọ́mọfọ̀kan wá balẹ̀ ọmọ méjèèjì yẹn lọ wàá tó máa tẹ̀síwájú fún wa. tá a bá wà nù kankan tí ń bà wà nù jẹ́ a máa wí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. tá a bá sì ní kankan tí ń bẹ̀ gbà wá lẹ́rù àti bí Allah wọ́n ní ìmàlẹ̀ wákìlì. ìjẹ́ tó tó láyé ò sí nígbà àwọn kèfèrí Mákà tí jọ lórí ànábì àlàbí náà qala lahumu so inna nnasa qad ja'u lakum ọlọ́run láwọn ta àwọn èèyàn sọ fún pé gbogbo ètí ọ̀gá kò lé òkè ó ti kò lé èyí bí ẹ máa wà ní ìmọ̀ràn wà kéè. ọlọ́run ti tó mi ó sì ti tó lólùgbẹ́kẹ̀lé. ó musa ọjọ́ ọ̀tà musa náà jọ ọ̀kan wà níwájú ni. nígbà tí fìràwọ́n náà bẹ lẹ́yìn wọn tó bẹ wájú ọmọ ẹ̀yìn musa pé iná mudrakun ọwọ́ ti bà wá lónìí o ibi tá a gbà yọ ọ̀tàrẹ lẹ́yìn òkun níwájú sílẹ̀ anábì musa wí oní ẹmẹ́gbẹ́ ẹ̀mọ́ kálá ẹ̀kọ́ ìlà kúò lẹ́kọ́ ẹ̀kọ́ là kúò lẹ́kọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là ewé lọ́kọ́ lílà sí òní bẹ́ẹ̀ màá yà rọ́bì ọba tèmi ń bẹ pẹ̀lú mi tí èéfì yẹn lẹ̀ èmi àtẹ̀yìn jìnnà sí ni láàfin ìtumá èmi àtẹ̀yìn ò súnmọ́ má àmọ́ lòun nìkan máa tún mú nǹkan mí má gbogbo gbàtẹ́yìn láì ti mẹ́bọ mọ́lọ́ ọlọ́run ní ilé ẹ̀wà ṣẹ̀ka ìfò òun náà lé àtẹ́bú ẹ̀ ìdí òtó mi ṣàkárì sí mi ìwọ mọ̀ pé apá rẹ̀ kàǹkàn yìí. ẹnìkan wá lọ sọ bẹ́ẹ̀ nìkan tó dún nẹ ọ̀gbẹ́ni sí ọ. òun ni wá lọ sọ̀rọ̀ ọba ẹni ó tóbi wọn ò gbọ́ máa lọ. wọ́n ni láyé mọ́sálólé ààlà ìwé fi bá jáde ire ọ̀tẹ́ nìkan wọ́n lọ kó sábẹ́ tó yàtọ̀ sọ́lọ́hún tí màá sì rẹ̀ gà ẹ lọ́ máa wo ìta ìtàgbẹ́kẹ̀lé náà ní parun kò ní kó parun táwọn sẹ́yìn ẹlẹ́ àwọn ọlọ́lìjànú ní ibẹ̀ náà ní ẹ ti rí parun wọ́n wẹ kíní kan wẹ́ wẹ́ àgbó ìrẹ̀nà wo ti rẹ́ni sọ fún agbélọ́ bá ti kẹ́kẹ́ sómi agbó rẹ̀ ó ti yíwọ́ fún nù ó yíwọ́ ìníkan ní pè ní ẹwọ́ ti kí ẹwẹ́ ogun tí ń ṣe ò ẹ̀yẹ sáyìn ẹ̀yìn ń bẹ lójú tí mo bá mú gbogbo ẹwà ti yìn fún lójú ọparí nù tí mo sì yìn lójú sí ọparí ó yà pé o. ẹ̀ka ibẹ̀ náà ni wọ́n ti rí parun wọn. èèyàn bá dúró tọ́lọ́run ọlọ́run èéfì yàn lẹ̀ tó ọ̀nà ọba ti tọ́lọ́run lẹ̀. èéfì yàn lẹ̀ kọ́lá bó ti wúlò ọyẹ pẹ̀lẹ́ tó. wọ́n dúró ogun ogun ọ̀tá pẹ̀lú ọkọ̀ tó tó ọba lọ́dọ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run ní padà. ọkọ̀ àwọn ọlọ́run kọ́ ba wàhálà ogun kèbèrè pọ̀ àbáwákà òfin wákà fún ọlọ́run ọba mi adó gbẹngbẹ̀yìn lẹ́yìn ẹnìkan oṣù tí ń sòótọ́ nìkan lórí ọba mi adó gbẹngbẹ̀yìn lẹ́yìn ẹnìkan oṣù tí ń sòótọ́ ọlọ́run ọba mi ayẹ̀wẹ̀rẹ̀. lẹ́yìn ẹgbẹ̀rún èèyàn tí ń kúrọ ọlọ́run dúró tì ní ìwọ̀n ọ̀lẹ́ nìkan ọlọ́run dúró tì ní tó ọba lẹ́nìkan ní o ọba nìkan mi lè tóun tọ́lá ọ̀tá o ọba lè ọmọdé o ó tún ti ń dẹ́sẹ̀ bàbá ọbẹ̀ ọbẹ̀ ìtúntọ́ lámọ́ ìdìmọ́dìmọ́ ọlọ́wọ́ àdúrà lẹ́yìn ẹnìkan oṣù tí ń ọ́tọ́. ọlọ́wọ́ ọba yẹ̀wẹ̀rẹ̀ lẹ́yìn ẹgbẹ̀rún èèyàn tí ń kúrọ ọlọ́run dúró tì mí ìhun ọ̀lẹ́ nìkan ọlọ́run dúró tì mí ìhun ọlọ́run dúró tì mí ìhun ọ̀lẹ́ nìkan ọlọ́run dúró tì mí ìhun. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت